الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ني كاتين زباتي دكان شرافيا بتاتي أسلوب النقد بين الدعاة والتعقيب عليه يا شيخ عبد العزيز بن عبد الله بن باز na da niya littafin majmu fatawa makalacin mutanawwi'a volume 7 page 316 low 321 kafin fayan kagan ya bata man ga zamanin ne ya gashe ba tsakanin zai je jimini a yadda ilimi na da zai je dawa ne ya zanga ci begi mutunci ya mango ci gi makanta ngo ci shi da zanga ne shi ya lecture ya ce ji dawa ji zane kan da ce ma gole ko bi fito ka te ci ja cha fe go she kan da ce wata ma a joji shi masallacin da ciwo Sheikh Abdulaziz Gulbaz in ce ko jijiyen na nani ni wa le ba wa le na so ko be fi ciwo jin foro na ba ngoyi jin fahimta ga foro jin bai tun guri dambu ya waka yankin da jama dambu ko wale ta kun yin kumatu ya dubu na idan khairi ya amuru na bil ma'rufi wa yanhauna 'anil munkar adida adin ne bane ya ji dawa da alkhairi ya ji foro bai tun kirki amma kan goyi tun da jana kuntum khaira ummatin ukhrijat lin nasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ya ga al'umma da jihar kai daga atlatin ya za an yi ne ya ji furumakin kirke mai kan bayan ya tun jeji والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض المؤمن بعد الوليين يأمرون بالمعروف يجفر بالجرد وينهون عن المنكر أما يكون ويكون جيجي النبي صلى الله عليه وآله وسلم من رأى منكم منكرا فليغيره بيده أنا عليه لجيني يقولون لهم جبابيبوني فإن لم يستطيع كما جبابيبوني فبلسانه ba zuwa da jintarun kaga wani to inda mai tafi kaga wani ba jintarun amma sai ya kazo na wajen ba mai ne ya goye wa zalika ba aku iman na ga ne to ba ga min ya imani wannan to kuma ga rubi la sabila rabbika bil hikmati wal mawizati al hasanati wa jadilun billati ahsanu sallam maga addinin nasiha kunna liman qala lillahi wa li rasulihi wa li kitabihi wa li a'immati al muslimina wa 'ammatihim wani ina kun ga yanzu ji fahimta na ya al'amu bil ma'rufi wannan ya alim addawa fi lil khairi an nasiha da musulunci number 2 ga yake jin fahimta ga yana gani ya zikiru ka ka kalima ya karau hujja wala ya tabba hukum da ya ga gawani ma ai dubu a duk man ya kula lama fi mai tan fakari tumu wa ga wajina yi ya na sunan lórí wàlẹ́ ìbàdàn yìí wòdó gbẹgbẹ tí wo yẹn náà ń dá wọn wọn àmọ́sí wọn ní mẹ́tíkì àná ìdílé yà yíyẹ sáàkì ha ìdí dọ́gbọ́n náà wòdó gbẹgbẹ wẹ́ tí yẹn zọ ìmọ̀jẹ́ náà mọ́tí ó gánà àmọ́ mùsùlùmí ìdájọ́ ìlú náà wọ́n yẹ ha ìrìn ó ti ṣe ìdájọ́ gbòdì gbẹ̀dàn àdínwó náà wọ́n rí sọ̀tún tí wọ́n lè rí ìdàgbẹ̀yìn kánga.

àti ìdájọ́ àwọn ti jà ẹ̀gbẹ́ wọn aláwùdà náà wọn alábà ó yí jímọ̀káńtà náà ní òde ilé ìdẹ̀bọ̀ àwọn àjẹ wọn ṣe jímọ̀káńtà náà bí gbọ́dọ̀ àkàndọ́ fa kára ẹ̀jẹ̀ lórí rẹ̀ ányẹ́rì níbi bàbá àlẹ́ ìgbóta sí ìrìnà túbù yìí wọn wọ́n díẹ̀ ló ń ṣe ìdájí kí ṣe ṣe mú ní sọ̀rọ̀ bíbí ìdáná adídárí ń kina wọ́n mi síbi lọ́kùn wọ́n mi ń rògbì níbi bàtà ọ̀nà láàníyàn wọ́n yà ní káàṣì wọ́n jí ní kànáà ko asimi sɛbɛbɛ bi wɔ lɔ lɔ sɔrɔ ali kan ko lɔ sɔrɔ ku ma ne wɔ ya gba awɔ ne nya yi bɔtɔ wɔ mo arifi lana di ta ani fune tí o ní pe mo arifi yɛ wọ́n ti dá máa mu haru nà mọ̀ káwọ̀ ó ti à ń sèlè àtọ̀ lẹ́sẹ̀ máa lẹ̀ arú nà máa lẹ̀ arú nà ló ti á pé lórí ìdùnnà ya ga wa ka sa ya ke kalla ne ne ya ji baka amma ya ga ba lawo na ma ne ne da ne ya da ne ne wa ga ka ka ke kalla wa ga ji ku ma la yi dogo wa ga da ma la yi amali sai ko ne ne ya ga Hmm? ko na ji ganewa ko ma yana ma yana saju makawo da ga malar saju tuna ma ji fahimtar malar saju shiga wani wajani amma ka a malar saju shiga wani malar saju kici so yin mi ka kashi yin mi kazar kashi kazar kashi kici so wato malar saju kawo. wani hali wato suke wọ́n ti yàn àdìyẹ bọ́tọ̀ wọ́n mọ̀ àgbélé ìlànà àdìlá tààdì ìké ìdìdè lúwa ní kó là ìdìdè lúwa ní. wọ́n mú sọ̀rọ̀ ní gbogbo sọ́yìn rẹ̀ wọ́n mú sọ́ọ̀tì lẹ́nu ìlànà wọn bẹ̀tẹ̀ wálé. wọ́n mọ̀ sọ̀rọ̀ báyìí ayé tàbí ìsàlẹ̀kì mùnkẹ́rì kó kó sọ́yìn lálẹ́kì ìké ìdìdè yìí bá lókè ẹ̀wọ́ àbí tí wọ́n mú. bẹ̀rẹ̀ ní ti nà wọ́n mọ̀tàwá wọ́n ti láàbò ẹ̀rọ sí áníkẹ̀lẹ́ yóòrè wọ́n lè ti di kí àwọn wọ́n ti di àìjí bọ́tọ̀ à. kó ibi gáyìí wá fún wàlẹ́ bẹ̀rẹ̀ á yẹn ní ẹ̀rẹ́dà àdìsí náà ní ọ̀gá dà kí jáì rí àdùsá yìí náà ní ìmọ̀ ọ̀mù náà wọ́n ká bí lẹ́yìn ṣùgbọ́n tó zumaya ba da zaku da wani shigo nke tauci ga wani fiya kan yi littafin al'azkaru ya bugu gari da ya littafi na jimai kan cin ajiyar wata ajiyo ne mukaddin na jo ajiya na mita ya gannu ya ba a tilayen gannu gama na imama amur na bani wani za ta katta an ta wata kattu ana wata su sun yi sun sun fama ta yare ku jayi wa ku yi yami da sakin fajjar da ake wajen da gyan ìjọba ṣíṣe kàdàzí gbìmbáàzì wọn wọ́n àdírẹ́sì na fẹ́ ṣe ń kárí dáná mu àmàlájí pàmpàmbá bẹ mu allah tó máa yẹn ká ìdáhùn sí ìmì àwọn abẹ́ ìlànà ikọ̀ kà ní ìgbìn ilẹ̀ ẹgbẹ́ ṣe tàdàbí gbùngbà gbóná ẹgbẹ́ ni láti yẹn ká ìdáná ìwọ̀n àtìlẹ́ ẹgbẹ́ ṣe fún ìgbà àdéhùn gan fún àti láti gbóná rẹ̀. yẹn lọ parí ǹgbẹ́ mọ̀ wá láti kú lẹ́mọ̀ ọmọ àbẹ́kù bí a mọ̀ ìjìnà bí ẹ̀sùn mọ̀ náà wà túmọ̀ ìjìnà. ibùdó ìyàwó náà fẹ̀yẹ́ dìbò alẹ́ mùsùlùmí náà موالاة المؤمنين كما نطق به القرآن خصوصا عدود مع الذين هم ورثة الأنبياء نزانا واد واد بتاتين مسمجو زمنا دم وش بكشو نزانا آدم والا تزمتو نصر الله يا يا مؤمن نجتمنا القرآن وقغتو بنا افتك لمنجي نجا غاي يبو جيتيا النباوة جونا الإمام الطهاري علماء السلف من الصادقين ومن بعدهم من التابعين أهل الخير والأثر وأهل الفكر والنظر لا يذكرون إلا بالجميل ومن ذكرهم بالصنف فهو على غير سبيل من يعصلف شيء بذلك الله من يتعبون جينا ذا كيركش بمن يعجيب تجي to mai ya ci ciwo to zai je jirgin ba su nan da ne fata a zangawa tun a sai ya tuwa imamu shafi imamu maliki imamu ahmadu nambali imamu abu hanifa imamu bukhari imamu muslim abu dawuda tirmidhi ibn maja laysa ibn sadi al imamu al-awzai ali al-madini muhammad ibn wara al imamu abu zur'a ar-razi al imamu abu hasim ar-razi makula da hatta ibn gani al ابن تيمية ابن القيم نقول يقول تفسير الإمام الذهبي أبو الحجاج المزي نقول ممكن ممكن أجيني حتى يقول يعني نقول إيه واقع سيس وانجي الإمام الطهاوي الإمام ابن أبي زيد القيرواني ابن والي الحكم ابن معبدي da mako mako na jini ne ga kirki wa sai ga ta ce ba ga fara ce ba ra ya ce ga wani shabu ga ga lato ne ga ga yana zane ma ga na zane ga zane ga na zane nan ku zane ma ga wa na go ulaika abai fajili bi mislihim idza jama'atna ya jariru majani'u ngo ma da karo mislihim fa wa la ga fajili imamu fahawi ngo da ne ga tumman wuci je fi dige ne da wuci ta ko goro ita ta ala da su saharu ya ga bulu ne ki wa ga yana akida sunna bu da ki wa mai ki yo ne wa ga e ga na do ki wa mai ki na na fa wa de wa la u de ya da wa de wa la u de ma de bara de ne sai e ce ba e ce mi la ta ni de ne ka ni e ce wa gurgudu ina na ba ki kirki na ne gadi ta'assubi ya shehi no ya bari a wata idan ran ci a nye ne miji mai jime ya hawo gida mai min da ci tauta ne ku ya ya wanda ki bani ta ya mutunci wa zai ya mai da kirke ba ne no ki ba ruwa ni kiya ruwa ni da jingo ne da sai ta'assubi na ali ba wani adibi muhammad ba imam malik imam imam abu imam na bari man ya kullu yukhadu min qawli wa rabbi la ta'ala za ka qabr shi me ne mana shi zamanin nan gaji gudu ke gana wo wa man ne gaji gudu we ke man bo e ji kuti ga manya man ji masu mu ko man da gangan ki da jini ga wani kurari ne sun ne wuce ga yabo da mai ya ga gani ga wuta ko da kuma ga to wuce ra dona ne wa wa da wa ma ne da labo gurgudu Et voilà de láti lọ sí ilé jíjáde lọ sí ìwé yẹ̀wò dìjì abdulhadu salam Oui, wọ́n yé Qui a déjà abdulhadu salam bọ̀ àrà abdulhadu salam làkìrìtì èjì làkìrìtì wọ́ wọ́n yé làkúrò èjì làkúrò àdébí ilé ilé ọgbà bẹ́ẹ̀ ni wọ́n á lọ sí ṣàdá àpèjì àwọn àlọ́kùn àwọn àwọn àlọ́kùn sí wọ́n àlọ́kùn sí àlọ́kùn sí àlọ́kùn sí abdulhadu salam bẹ́ẹ̀ jẹun fẹ́ẹ́ jù gan-an òfẹ́ lọ́kùn sí lóṣù wani ne musulunci ya wuce da wa sharri na wani sharri na na da biyu je na da biyu yau ne na soji ta biya wanda daidai ihtiramu ulama wa takdiru kaida ya zakiya da nanya sai wa mun yi cin wa mu ابن علي صلى الله عليه وسلم يا امام ابو المنبري لك ان نعم الله يرحم لك ان لك أن مني با دانا جي غيا دك جيانا ويوكر كبيرنا مد تشولا الملا تشويا لانو بيانا ويا مو كو ويا امر بالمعروف ويا نهي عن المنكر ويا كل يعلم من لك أن حتي من يانا تاو ابن كيسان سمع الامام البدر لا بشرط السنه هنا من السنه أن يوفر أربعة من السنة بدور رغمشي العالم من وفي الشيبة غنجة دناقل والسلطان غنجة ملك جيشي إيشو والوالد غنجة يمنشي رغمنا من السنة بدور شواشي وعليك من دعوة يومي من أشيء حقا آه، هو ابن عباس ابن عباس رضي الله عنه وفي رواية من عباس هذا عليه بجو إمام أحمد بن حنبلي إن من الأحمر ما لا أقود لا أقود إلا بين يديك إمام أحمد قال يا سيد ما سيدنا ومننا أن نتواضع لمن نتعلم منه أجي فرغي في ذاتي يا بيجي وعيد مدينة وقال له ترى الثاني يبدرون جماعة ولا إجمل هذا إمام مسلم وفي سير الإمام البخاري ويقول يقول في كيسه وتجدعني حتى وقدم رجليك يا أستاذ أستاذين وصيب المحدثين وصليب الحديث في علمي nígbà tó dájú tí wọ́n yẹ kíìs tó mẹ́rin mẹ́rin àdíìsì jì tàbí dókítà àdíìsì wọ́n ti ẹni dánwọ́rẹ́ nù àlùdá tó ń yẹ ẹni kàfíìrì kúnlẹ̀ ẹ̀gẹ̀mẹ̀ ibn abbas nǹkan ló ẹyà kúbà àwọn tí wọ́n àdíìsì ibn amúrùgbọ̀n ya jẹ ẹyà kúbà àwọn tí wọ́n tẹ́jú wọn tí wọ́n àdíìsì ibn amúrùgbọ̀n àmọ́ ẹgbẹ́ na ibn ويقول لها وقال جاءني بيان اللي هو فضل ابن عبد البر ولا بالمال تنوى وين جنة وكشوا قاعدة هي كاتي الأخذ عن العلماء والسعي إليهم ɗauki makarantar doji karatu da manje zamu dago gaba mai lula ilimi ɗaya wannan ci kawai da ne wa kuri la da tuman da sai da ba man da ji kazu ala qur'ani wa huwa arba'un hadisi wa dafla kani bulugul marani ahlori izziya risala na ruwadu wal ajibi miya mulafli rabi katrun nada wani wani ni usulu salata ta hadisi salati na jirgin hadisa abi hurairah قال النبي صلى الله عليه وسلم لمن سلك طريقا يبتدع في علم صار الله له به الطريق الى الجنه انا لا تقول شاشه وهذه من الشيء يقطع المغادي على الجنه حديث سلمان الفارسي سلمان الفارسي رضي الله عنه إن لا يزال الناس بغير ما بكي الأول حتى يتعلموا حتى يتعلم حتى يتعلم ويعلم الآخر ولا يزال الناس ما بكي وإذا حتى كعبة تتنع الآخر ما بقي الأول أبي كي غام فارم أنا من جاي نقول ما حتى يتعلم أو يعلم الآخر إذا قام نجاة بيشوف لا يلي من كتير لا يلي من ذي ذي ذي نقول على خير علمه فإذا هلك الأول قبل أن يعلم أو يتعلم الآخر هلك أما إذا قام نجاة هلك كان مدار يقول ذا زمان كان مدار زمان يقول كاتو مسكين لا يجاني هلك الإمام مدار يقول هذا من يقول

ẹgbẹ́ náà lè máa mú dáàrí ní lábẹ́nà abu darda rabi allahu anu nga mari ara mari ara ula ma ku yada abu da jawa lu la ta handalu kila man ye ye la ja de ji ja ye ju me ji ka kan fa ta handalu qabla irfa al ilm fa inna rafa dari lala gandajo imam shafi ga man tafaqqa min butuni kutubi bayya al ahkam zane ga da wayi ni daga litafin yin golo umar da makanta mai cha lai ni awuwa na ga hukunci biye ga hukunci tace ga da biye fitubu fashiya salafi min azam al bariya ta shaykhu sahifa wani kai da ya tashi da roko ri'ayatu maratib al ulama ẹ̀rùjì kò láì má tẹ̀lé ẹ̀ o Ṣọ́ọ̀ṣì wọ́n kúrò láti dídí ní ẹ̀yìn náà lọ ṣọ́ọ̀ṣì dè mí ìdí mi. Àlejò mú àlejò sọ̀lá mú láti rà lọ dídí èyí mi wọ̀ ǹgọ́ mi. Ṣọ́ọ̀ṣì mú gẹ́gẹ́ yàrá mi kí ìlú mi náà dé àárín òṣì dàgbọ̀ lọ́gbẹ̀ ẹ̀ kábù. Ibu àkíyèsí gbẹ̀mí ẹ̀ máa máa ń kí yá ìdí ṣùgbọ́n ahmad laisa bi faqi ya zai imam ahmad na bai yi faqi wa lakin na muhaddith ne mai hadisi kawai wa qala wa da ga tu jali da annahu law ikhtiyaratu bana ala al ahadith bina an la yarifu aktharuhu ibn aqil alhamdulillah ngai ga jari su da wuce ga daunan ya bane imam ahmad na bari wani ikhtiyaratu na jujin matsala ya fi kiwo nan ko na dokin don da ya jari na ji akiya ikiyara kuma ne ba mu abu kuma bai ji ya ciki wani hadisi bututo daga na yi hadisi zuciya na su kawai da ya zuwa rukun ma za da alaki bari al'imam za a gina ga nabi da siyaro wa ga a jima amina da manji jin kula da lamarin ta su ko عليه الصلاة والسلام قال حظ أمتي لأمتي أبو بكر وأشدهم في دين الله عمر وأعطاكم حياة عثمان وأعلموا بالحلال والحرام مؤاخ بيت ولكل أمة أمين وأمين هذه الأمة أبو بيدة عليك قد أجي يقول له إن أعلمه بني أبو بكر قال لما جئت أنا يجي عجيني تقول يا عمر قال لما جئت يجي عثمان قال لما جئت علي بأرام يجي مؤاخ قال لما جئت لي يجي zaidu al'ummar duk da mace amin amin ya wuyi abu gaida ibn zara to a yau da wayo adil adil mai da mai hadisa yau adil mai da adolo ìjọba àti àdìsí ẹgbẹ adolo ìjọba àti kẹlẹ ẹgbẹ ewu ọba adolo sára àdìsí lọba mẹyìn àdìsí ọba adolo sára tẹsílì lọba mẹyìn tẹsílì ọba adolo sára títù lọba mẹyìn títù lọba adolo sára tẹlẹ lọba mẹyìn tẹ tìlì ní ìṣe ẹgbẹ ẹgbẹ mi wọn ní ọba bá ń lò ní ẹbí tá a bá tẹ sí ẹ sábẹ ní a ọdún wọn àtẹlẹ bá a yìí wọlá a tù ẹjì àtàkàtúnṣe òmẹyìn èdè yá. imam shafi wa da imam ahmad ga an tunanin bila hadisi minni fa indakum alhadith fa qulu lana ata aquda bi adabu shafi adabu shafi yadda bi hadi ngo la ga ne tu fe la do ngo ko ga imam ba wa be be ni hadisi gani na bu shafi na imam Ahmad na bin Kasim ne be ni hadisi gani hadisi ga ta daga bai bai ga da gani saboda lawa su soka oga yimma ene lati a dara lati edukun gano ko ele ko atende choma dano je sida wo tunga wo tujuya ete edukula rende e ya yimmi ale diga yimma min ashrati sa'a an yi tanasa ilmu inda al-afajir azuri mubarak daga ya e alama ya e buna da wani da zakan yi shi zanda shiga ala sajiru da zai je na ra'ayi shi zo ya shiga ala sajiru ngai zai ji dai ni ya mai daga dai ni na zanda shiga ala sajiru dai zai ji zakan ji na kiwo kiwo kiwo kiwo wani ji fahimta abin nan kai da riga ji ji a ji ni ya hadisi dai ni ne shi kwa dai ni kaza zai ji a ji zani mutane a da da ci zuwani a ji karatu don yari ya manji a ta kasu da wani hajifo a ta yi jima a ji na jina hajifo har a hawa kuna wanda wani ne gani da yawon gina wanda wanda ba rufe ka ba rufe wuce hajji yi kila a wuce akwai kala da ta experience rayuwa sai ne wuri na ke amma ngan ba rufe kan da ke yi ni oúnjẹ à ń tẹ̀lé àwọn ẹbí àwọn oúnjẹ ìsírèsí ràyíwá wọn bẹ bá tọ̀ bá dé kí ìjọ ní wọn àgẹ̀ nílé ti yà wọn oúnjẹ níta ti ní bu ìdààmú ìsírèsí ràyíwá bú lọ́wọ́ àti àwọn ẹbí pàrọ̀ ọ̀fẹ́ ràyíwá bú láti wọ́n lè kájọ́tà láti ti dáadé lókèjú àmọ́ àgbàdo láti bá lókèjú gbá lókè àtàkùn lóòrò oúnjẹ ẹṣẹ́ àrínú wọn àti ẹni oṣù tẹ̀sán làrí làjí méjì tèmi náà jà ní. ìyá náà a ti rán ní káyọ̀tì wà níláyé ńgbà rẹ̀ kàràtì ní tó ló kú wo. àmọ́ ayá ní oṣù ẹ̀jí máa fún ìdàgbàgbọ́ ètò ní ọgbọ́ ìyá ní wà pé ẹni oṣù practical pẹ̀tù ní ọ̀rọ̀ ní sáàdì ló kú gbogbo náà àti ìyá náà wà jà ní. ìgbà tí so wale dole a yi marati da mai jinini ila ji kula da tafasu sai mai daidai ila ji kula da ga eji mai ila ke ji kula da gani ne ya da yi da yi wani mai ko ila ke ji martaba ila ke ji ne martaba na mai da zamani ne zamani imam maliki ne a rai mai ko yoba ta kango zamani imam mahmud na madina a rai mai salo da kallon ba ta yi yabo zamani da sai ya ji nan a da ira ke shi bawo zamani ne mu rubaji albani shi mu na mu mu mu mu sai yi sai mini a diga yi mu ko ne ke ta su a ku yi nan e ko ko wa ne ne da karai nan nan ne ya ta tsaya ya da gori ko diga ya mu wa ta ku da nan mun sai a ga mun ki ma su ware amma ta ku ojú ti ń bẹ̀rù kìíyàn náà sáyẹn ìlú ní jẹ́rẹ́ àjọ méjì tọ́kọ́lẹ́jà sọ̀bù ìlú yóò àmàfi ètò lọ sí bàbá àná àyà tán. kó ìlú náà lọ fún àṣẹ́kù ọ̀bẹ nínú sáré kùsẹ̀ yìí rẹ́bù náà wọ́n máa dá ara yóò tó lè gbẹ̀dẹ̀ mọ́nú gẹ̀ẹ́sẹ̀ mọ̀ iye ọ̀yà yìí. ẹ̀sẹ̀ mọ̀ iye ẹ̀sẹ̀ sí sai kayan wuce ne ke ne da ajiyar fahimta wani gado mu amma a ce ka ne bito ya jiri ni ko ko ni ko to da zamani na ko jiri je da shi ko ko din misali ko sai ni ne ne ko shi ko ne din misali ko sai ni na ku wani yara da ya ya kaci da wuce na bayani ya ji wani ji ne ga shi sai kinu mun gumi ya kara ni musulma ne so yaga gida gonno wallahu a'lam bis-sawab wa ilayhi al-marji wal ma'ab subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk